kápolówó ọjà kó dán mọ́rán ó dùn ó ń dán gbinrin and exhaustive news na fresh e dey fresh káṣe tòótọ́ kúnjú owó ó dùn ó ń dán gbinrin programs full of wisdom o na fresh e dey fresh papa mama my brother my sister make una dey hear am o ẹ mọ́ gbọ́ fresh fm àdìgbò gẹ́rẹ́dẹ̀ wẹ́ẹ́dẹ̀ rẹ̀ nù o. Not only for Naija, káàkiri àgbáyé pátá ti ń gbọ́. Amẹ́ríkà, Chicago, Paris, Manchester, Canada, London, United Kingdom, etc. Na fresh fm dey make dem fresh o. Wọ́n náà darapọ̀ báwọn jẹ sọ kókó ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán. Pẹ̀lú àwọn ètò tó ń tún ni láyé tò àti èyí tó ń kọ́ ni lọ́gbọ́n. Fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o. Ó dùn tó o tún ń dán. one oh seven dot nine fresh fm. Ajá balẹ̀ tuntun. ojúmọ́ re àkí hmm, gbogbo apá àkó ojúmọ́ oníkanga odò ìmọ̀dé ta ń rọ́kọ̀ ẹ̀ ní mọ́tò mi. Ah, ní báyìí sọ́bsidì ah, oníkanga <laughs> <laughs> agbọ́gbẹ́ èdè. sáàni ṣe endowment fund fún ẹ báyìí. Ah, ẹ bá wa mo ní. lórí lórí ọ̀rọ̀ lórí gbà mo déta mo sàn jókòó pé oníkànga máa tó dé o ó máa tó dé o ó máa tó dé o lẹ́ni lẹ́ni kan bá ta mi lólobó pé ó ti wà nù lé pé kódà ó làágùn dé ní pàápàá mo ní à mo ní mo ní bẹ́ẹ̀ pé ẹ mọ àwọn ilé epo ẹ mọ àwọn ilé epo dáadáa. ọmọ yẹn ti ṣáwa ń blọ́ọ̀kì ṣáwa ń blọ́kìn. <coughs> ẹjọ bí wọn bá kí wa ní ìsìn pé ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ kú sọsídì rìmúvà yìí o wàhálà ah. yìí máa máa dáhùn ẹ. ọlọ́kadà ọ̀fọ̀kadà láǹdì ládẹ́ ẹ̀ ṣe báyìí èèyàn <coughs> sáà ni pé yóò bá wa lára mú ọ ah, àbí ẹ̀mí wa ṣíkà <laughs> ẹ̀mí wa àárẹ̀ yín oṣù ẹ wo ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́mọ́ ẹ káàbọ̀ sórí ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta mm. lágbára elédùnmarè mm. ẹ kó bá lè dùn òun lọ́bẹ̀ ẹ láṣẹ ń kọ́. Mm, títa ríro tiẹ̀ là á kọlà. bó bá jiná tán á dẹwà ẹ̀mí wa tó jọ̀ wọ́n lágbára elédùnmarè àkójọ pọ̀ ìgbà tó bá ń dùn tó bá ń dé gbọ́gbọ́n lù. àní kúkọ́pọ̀ tó dé o. lágbára elédùnmarè o ọ̀ọ́ni fi wá palẹ̀ sọ́bsidì <laughs> mọ̀ lágbára elédùnmarè. o àmì o. ẹ wo àwọn àgbẹ̀rùgbé sọ ẹ. ṣùgbọ́n bó tiẹ̀ ṣe two two litres mọ́ra hmm? tí mo yẹ two one thousand yẹn ọ̀gẹ̀dẹ̀ eh, eh. kankan. Eh, ah, àwa tá a ra ten litres gan ojú mi pa kànnàkànnà style yẹn rè báyìí kójú má bàa tíyàn lé epo mm. tó bá ti dé lé epo bí yẹ three thousand ló gbé yẹ four thousand mm. attendant filẹ̀ ọ̀ pẹ̀lú four thousand. <laughs> kóòtà lọ rẹ fill up pẹ̀lú four thousand. <laughs> kóòtà lọ rẹ rẹ mú. ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i. ẹ wo ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ àwọn ìwé ìròyìn ọlọ́kọ̀ òjọ̀kan ó bá wa wá sóde láàárọ̀ yìí pẹ̀lú àwọn àkọlé o gẹ́gẹ́ bí wọ́n ṣe gbèrú gẹ́ngẹ́ àkọlé yẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ́bsidì òun ni mo kọ́kọ́ kàn o nínú ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí tó sọ wípé lórí ọ̀rọ̀ sọ́bsidì ẹgbẹ́ òṣìṣẹ́ nsc wọ́n mà mọ́ ìpàdé alágbára kan tíjọba àpapọ̀ pè wọ́n mọ̀ lójú tẹ́kítẹ́kí o nígbà táwọn òṣìṣẹ́ lẹ́ka iná ẹ̀lẹ́tíríkì táwọn yẹn sọ pé gbọ́ngbọ́n làwa dúró lórí ọ̀yọ̀ ìyanṣẹ́lódì ẹ gbọ́ nínú ìwé ìròyìn punch. ìwé ìròyìn the nation ń ló mú àkọlé eléyìí náà wá láàárọ̀ yìí o nínú ìwé ìròyìn the nation ọ̀hún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nlc àwọn ni wọ́n ti sọ̀rọ̀ jáde sígboro ayé báyìí wípé lórí ìyanṣẹ́lódì eléyìí tá à ń wò lọ́ọ̀kan yìí kò sí pípadà sẹ́yìn o à ń lọ ìyẹn ìyanṣẹ́lódì ni kódà àtọ́lẹ̀ láfọlọ́run ọba ṣẹ̀rí pé kò sí ohun tí ó yẹ ìyanṣẹ́lódì ọ̀hún nlc àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ láàárọ̀ ìwé ìròyìn punch lèmi ṣì wà níbẹ̀ ni mo ti rí àkórí eléyìí o tó ń sọ wípé olóyè kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc adéyẹyẹ ó mà ti sọ̀rọ̀ kò bákùngbé sáwọn èèyàn kan eléyìí tí wọ́n ń sọ̀rọ̀ wípé ṣe rọ́ọ̀ṣì bàjù lẹ́yìn tó ó ti gbé ìjọba sílẹ̀ fẹ́ni tó kàn tóun àtìyàwó rẹ̀ tí wọ́n wá bọ́ọ̀lẹ̀ nínú ọkọ̀ òfurufú wọ́ọ́rọ́wọ́ láì ṣe jìjìjìn láì ṣe onídìdábolẹ̀ mm. ló ní wọn kú wọn ní ẹ dákẹ́ ẹrú mọ̀ ẹ yéé sọ̀rọ̀ burúkú ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ nínú ìwé ìròyìn punch ló wà. eléyìí náà nínú ìwé ìròyìn the guardian eléyìí tó jáde láàárọ̀ yìí àjọ eléyìí tó jẹ́ alágbàtà epo pẹtiróòlù wọ́n ti gbóríyìn fún ìjọba papọ̀ lórí bíbu ọwọ́ lù wípé kí àwọn iléeṣẹ́ aládàáni tí wọ́n ń kó epo wọlé kí wọ́n máa ṣe iṣẹ́ tiwọn náà lọ o nítorí wípé àwọn owó tá ń ta jálá owó epo ọ̀hún kó lè wálẹ̀ ju iye tá à ń rà báyìí lọ ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ láàárọ̀ ẹ̀. ìwé ìròyìn pọ́ǹchì náà ni mo tún ti rí eléyìí tó ń sọ wípé inú burúkú là á ní kò yẹ ká gbà ó máa lọ́rọ̀ burúkú lẹ́nu o máa fi ọ̀rọ̀ burúkú ẹnu rẹ máa fi dáná sórílẹ̀-èdè nàìj nàìjíríà ẹgbẹ́ òṣèlú apc ló sọ fún El-Rufai ìwé ìròyìn punch. eléyìí náà ojú òpó ìròyìn daily post ló ti jáde láàárọ̀ yìí ṣéwù sanni bẹ́ẹ̀ rántí ẹ̀ aṣòfin àgbà ṣéwù sanni ó ti sọ̀rọ̀ ó ní buhari fi nǹkan lẹ̀ o ó ní kódà àwọn ogún ìní tó fi ilẹ̀ gidi gan bíi gbèsè hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdókòkò mọ́ni tí wọ́n pa àwọn èèyàn ń pakúpa lábẹ́ ìjọba rẹ̀ rẹ̀ ó rí nǹkan fílẹ̀ gidi gan ni ẹ gbọ́ daily post ló mú wá láàárọ̀ yìí. ìwé ìròyìn punch náà tún mẹ́lẹ̀ yìí wà ó tó ń sọ wípé ọ̀rọ̀ tó bá ti ṣojú ìlú kò yẹ kó farasin ẹgbẹ́ òṣèlú pdp wọ́n ń fẹ́ kí tinubu o kó kéde àwọn dúkìá àtàwọn ohun ìní rẹ̀ kó kéde rẹ̀ ní gbangba wálíà ẹ gbọ́ sí i nínú ìwé ìròyìn punch. eléyìí náà ẹ jẹ́ àkọjá lọ sí ìwé ìròyìn eléyìí daily trust láàárọ̀ yìí níbi tí wọ́n ní àwọn ilé tó jẹ́ pé wọ́n kọlu ọkọ̀ akọ́wọ́rin gómìnà ìpínlẹ̀ Kogi wọ́n ní ó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ni o Natasha òun ló sọ bẹ́ẹ̀ ló fi ẹ̀sùn yìí ló fi kan àwọn tí wọ́n kọlù ẹ gbọ́ bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ láàárọ̀ yìí. eléyìí wọlé ní yàjóyàjó nínú ìwé ìròyìn punch ló wà tó ń sọ wípé ọ̀nà sùúrù kò ṣe é yọ̀ nípò sì bá ó gbábẹ́ lọ á gbábẹ́ bọ̀ ìbádà o kẹ́ ẹ ti dà á yé bọ́ akọ̀ lórí ìyanṣẹ́lódì alágbára tẹ́ ń pète rẹ̀ sanwó-olú ló sọ fún ẹgbẹ́ òṣìṣẹ́ nsc bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn punch. ojú òpó ìròyìn platform times ibẹ̀ ló mú ìròyìn eléyìí wá láàárọ̀ yìí wọ́n ní lẹ́yìn ọjọ́ kẹjọ eléyìí eléyìí tí wọ́n búra fún gómìnà Dàpọ̀ Abíọ́dún láti bẹ̀rẹ̀ sáà rẹ̀ kejì wọ́n ní ẹ wò ó wọ́n ní ibi ìfura òun ló fi gbogbo àwọn olóṣèlú sí àti àwọn alátìlẹyìn rẹ̀ nítorí kò tí ì yan ẹnikẹ́ni sí ipò kankan o láti ọjọ́ kẹjọ tí wọ́n ti fi sí ipò ọ̀hún tán ti búra fún ẹ gbọ́ platform times òun ló mú wá làárọ̀ yìí. ìwé ìròyìn punch mélé yìí wà ó lábẹ́ àkórí kan tó ń sọ wípé àgbà tí ò bá lẹ́nu ní ń ta máriwo hmm. ṣùgbọ́n baálé ilé tó bá gbójú gbónú oh, ẹ má dalẹ̀ síbẹ̀ ò ní wí o hmm. àkọlé kọ̀rẹ́ tó ń sọ wípé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kò ní fààyè sílẹ̀ fún ìwà jàǹdùkú àbí dídò wọn ẹlẹ́gbẹ̀nù lọ́nà àìtọ́ mákindé ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn punch. daily post òun ló mú eléyìí náà wá wá láàárọ̀ yìí o gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun òun ló jẹ́ pé yóò mọ ṣe aṣọ lójú ìjókòó ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ ọ̀ṣun ẹlẹ́ẹ̀kẹjọrú rẹ̀ láìpẹ́ láìyìnà ọjọ́ wo ni yóò wáyé ẹ gbọ́ nínú ìròyìn láàárọ̀ yìí. ìwé ìròyìn platform times mẹ́lẹ̀ yìí wà ó tó ń sọ wípé bá a bá tú òwú dúdú ó di dandan ká kan funfun nínú ẹ̀ o wọ́n ní ní báyìí àwọn òṣìṣẹ́ ológun wọ́n máa dóòlà àwọn olóyún tí wọ́n lọ bíi ibùdó kan eléyìí tí wọ́n ti máa ń ta àwọn ọmọ nípínlẹ̀ abia platform times mú kúlẹ̀kúlẹ̀ bọ̀. eléyìí náà nínú ìwé ìròyìn eléyìí tó jáde láàárọ̀ ìwé ìròyìn the nation òun ló mú wá o ara mẹ́rìírí rẹ̀ o wọ́n ní ẹnìkan tó jẹ́ aṣòfin tuntun tuntun nípínlẹ̀ ondo wọ́n ní ọmọ ti yan amúgbálẹ́gbẹ̀ẹ́ mẹ́rìnlá ọ̀tọ̀ọ̀tọ̀ aṣòfin ni oyún amúgbá <laughs> fourteen eight ẹgbọ̀ láàárọ̀ the nation òun ló mú wá. nínú owó iná ní sálárì ẹ jẹ́ ká lọ tààràtà sínú ìwé ìròyìn pen tó jáde láàárọ̀ yóò ni ó sọ wípé ìjọba ìpínlẹ̀ Ògùn ti pàṣẹ wípé kí wọ́n lọ túṣu désàlẹ̀ kòkò lórí ìpani nípakúpa eléyìí tó wáyé sí akẹ́kọ̀ọ́ kan lágbègbè Ìjẹ̀bú Òde ẹ máa gbọ́ sí i nínú ìwé ìròyìn pen Nigeria Tribune òun ló mú eléyìí wá o primate àgbà Ayọ̀délé òun ló mọ̀ náà tún ti sọ̀rọ̀ nínú ìwé ìròyìn Nigeria Tribune yìí ó ní ṣẹ́ẹ́rí o Oyèdèpọ̀ Eneche àti àwọn òjíṣẹ́ ọlọ́run míì wọn kì í ṣe ayédèrú òjíṣẹ́ ọlọ́run o fún pé wọ́n ṣe àtìlẹ́yìn fún Peter Obi kí ló wá dé tẹ̀ fi ń pè wọ́n ní ayédèrú òjíṣẹ́ ọlọ́run ẹ gbọ́ Primate Ayọ̀délé ló mà tún sọ̀rọ̀ láàárọ̀ yìí nínú ìròyìn wa láti tú gbogbo ẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́. ẹ wo bó lórí bá fi bíi wákàtí bíi mẹ́jọ ṣẹ̀ tú ẹ̀ ìgbà ó ló fẹ́ bẹ̀rẹ̀ play ẹ jẹ́ ká lọ sójú ọjà ká kán ságbá mi ẹ̀ lónírà bájì gan èmi ni olúfẹ́mi oyinẹ̀kan oníkọ̀gá àgbọ̀n ọgbẹ́ èdè èdè tún bẹ lúgbòlùgbò nù kọ̀gá mi láàárọ̀ yẹ kó ojúmọ́. aláwìyé federation akínyẹmí ọlátọ ìṣọlá oníròyìn ẹ gbádùn wa dáadáa lójúmọ́ àárọ̀ yìí ńgbà ọlọ́run ó gbéṣẹ́ dé hmm. èpò kọ́ la fi ń kàròyìn ẹnu òun la fi <laughs> sẹ́ni ìṣú lójú ọjà ọdún méje nìyí o tiléeṣẹ́ Onyx Geo ti ń dẹ̀rẹ́ pẹ̀ kí àwọn oníbàárà nípa gbígbẹ́ bọ́ọ̀ tí ò yọnilẹ́nu pẹ̀lú owó bíntín. ní báyìí ẹ jẹ́ ṣayẹyẹ àyájọ́ ọdún keje iléeṣẹ́ Onyx Geo ti ṣe àgbékalẹ̀ ẹ̀dínwó aláìlẹ́gbẹ́ pẹ̀lú àwọn ẹ̀bùn lóríṣiríṣi fáwọn oníbàárà. Be a beneficiary of this great offer coming from Onyx Geo Services for you. Enjoy discount on survey, free borehole diagnosis and discount on drilling. iléeṣẹ́ Onyx Geo Services ti sọ̀gbàdẹ̀rọ̀ fún gbogbo èèyàn láwọn agbègbè tíyàwó mi àgbọn ẹgbẹ́ omi la ó máa pọn. ẹ̀dínwó ń lọ lọ́wọ́ o. wọ́n á bẹ̀ yẹ ilẹ̀ rẹ wò. fún bọ́ọ̀ gbígbẹ́lẹ̀dínwó. wọ́n á bẹ̀ ṣe àyẹ̀wò bọ́ọ̀ rẹ tí ọ̀yọ́ mi mọ́ lọ́fẹ̀ẹ́. pẹ̀lú àwọn àǹfààní míì tá ò lè kà tán. tètè kọjá lọ sí Onyx Geo Services ní nọ́mbà twenty six Mufab Complex lẹ́gbẹ̀ẹ́ Astra Polaris Microfinance Bank Oníkólóbó Abẹ́òkúta. tètè máa pe Onyx Geo Services sórí zero eight zero six two three four one nine nine three àti zero eight zero six eight nine zero five zero eight three pẹ̀lú Onyx Geo Services omi mímu ti dìrọ̀rùn ọdún méje rèé ti iléeṣẹ́ IAS Unique Homes ti ń fi ipa rere lélẹ̀ pípèsè ibùgbé òun ilẹ̀ láìsí màgòmágó ẹ̀ wá gbọ́ o láti ọjọ́ kìíní títí di ọjọ́ kẹfà oṣù kẹfà owó ìlàjì plọ́ọ̀tù lẹ́ máa fi ra odidi kan àǹfààní eléyìí tún gbẹnu tán gbogbo ilẹ̀ iléeṣẹ́ IAS ló ti ṣe kọ́ ilé sí BGC pọ́ńkòkò nítòsí òkè àtà níkọjá ìta ọ̀sìn Abẹ́òkúta àti Gloryland town àṣìpa ọ̀bàdà òkò lẹ́ máa rà báyìí ní three hundred thousand naira dípò six hundred thousand naira King City ládojúkọ alámàlà barracks abẹ́òkúta two million naira lẹ́ máa rà báyìí dípò four million naira islander member city ìdíòrì lẹ́ máa rà báyìí ní one million naira dípò two million naira nigeria immigration treasure city wá sí mi tẹ̀tí ń rà ní seven point five million naira lẹ́ máa rà báyìí ní three million seven hundred and fifty thousand naira fi owó ìlàjì plọ́ọ̀tì ra odidi kan pé zero eight zero ninety two ninety four forty eight forty eight june six ọdún yìí làǹfààní yìí máa wá sópin o. mustaifo mustaifo ibà ṣẹ̀ṣẹ̀ kọjọ gbọ́dí o ẹ̀yà ibà ti rógo orí fífọ́ ti dáràn ọ̀fìnkìwọ́gbó o lọ́wọ́ mùsáífò. ẹ lọ ra mùsáífò ọkọ̀ malaria ara gbígbóná àdáwátì ó sọ tútù máa. tọmọdé tàgbà ló lè lò ó. ibà àkànjọ̀gbọ́n bẹ́ẹ̀ni tó bá gbọ́ mùsáífò ara tó ti sùn tẹ́lẹ̀ ají. pẹ̀lú mùsáífò ibà arọ lè wé. mùsáífò tó bá ń ṣe é bí ibà orí fífọ́ ara ríro tàbí àìróorun sùn dáadáa mùsáífò herbal powder oníyẹ̀fun ni kí o gbẹlura mustapha gan lòlùgbòǹgbò tìrìgbò ti ń wa gbòdẹ́kọ̀ fún ibà ó ti wà ní oníyẹ̀fun powder ó sì wà káàkiri gbogbo ilé ìtajà oògùn iléeṣẹ́ àjẹmí tradu medical company limited tó ń ṣe ó le koko ló gbé e jáde láti jẹ́ alágbàtà ẹ pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha ọkọ̀ ibà bí àyípadà ò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ. so tí n bá ti gbé mọ́tò mi dé padà sí kí mm. wàá ṣe lọ́ọ̀ṣì yẹn lákọ̀tún. ṣe lọ́ọ̀ṣì mọ́tò ah. ṣé ìtò ń lò tẹ́lẹ̀ àbí tuntun. <laughs> ẹ wo ẹ jẹ́ ká ṣíde láàárọ̀ yìí nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí la fẹ́ fi kọ́kọ́ ṣíde o hmm. tó ń sọ wípé lórí ọ̀rọ̀ yíyọ owó ìrànwọ́ epo pẹtiróòlù kúrò ẹgbẹ́ òṣìṣẹ́ nsc wọ́n mà kọ́ tí ọgbọ́n yìí sí ìpàdé tíjọba àpapọ̀ pé o àkọlé yẹn ò nìyẹn níbi tí a ti wá rí lẹ́lẹ́kùnrẹ́rẹ́ wípé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà nsc lọ́jọ́ àìkú àná ò ní wọ́n mà mọ́ ìpàdé alágbára kan lójú tẹ́kítẹ́kì eléyìí tíjọba àpapọ̀ ilẹ̀ wa pè pẹ̀lú wọn láti jíròrò kí wọ́n sì fi kún lukùn fi orí korí lórí ọ̀rọ̀ yíyọ kúrò owó ìrànwọ́ epo petrol àti bí ó ṣe wá jẹ́ pé gbogbo àwọn alágbàtà epo wọ́n ti gbé kinní ọ̀hún sókè jákèjádò orílẹ̀-èdè yìí ẹgbẹ́ òṣìṣẹ́ nsc òun ló ti wá kọ̀ jálẹ̀ wípé láyé ìpàdé kankan ò lè wáyé o pẹ̀lú àwọn aṣojú ìjọba àpapọ̀ àyàfi bí wọ́n bá gbé àwọn ikọ̀ kan eléyìí tó bó òfin mu tó sì bá ojú mu àyàfi bí wọ́n bá gbé kalẹ̀ ló ní ìgbà yẹn làwọn yóò tó jókòó kò ní sáàyè fáwọn ìjókòó kan eléyìí tó jẹ́ lẹ́sìmìrìn ṣùgbọ́n gẹ́gẹ́ bá ṣe kà síwájú sí i wọ́n ní ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ TUC òun àti àwọn ikọ̀ rẹ̀ àwọn yẹn lọ ṣe ìpàdé pẹ̀lú ìjọba àpapọ̀ láti lè jẹ́ ìtẹ̀síwájú àti gbígbárùkù ti ìpàdé kan eléyìí tí ìjọba àpapọ̀ tí wọ́n ti kọ́kọ́ ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nílé ìjọba làbújá lọ́sẹ̀ tó kọjá eléyìí tó jẹ́ pé àgbárígbábọ̀ rẹ̀ wọn rí bí kankan fìdí àmú rẹ̀ sọlẹ̀ sí i ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tiwọn náà síwájú sí àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ lẹ́ka ti iná ẹ̀lẹ́tíríkì àwọn mú ìpinnu wọ́n sì tọ́lẹ̀ láfọlọ́ńṣẹ̀rí ṣokùnfà òkùnkù bírímù bírímù jákèjádò orílẹ̀-èdè yìí láti fi ẹ̀hónú hàn sí bí ìṣàkóso bọ́lá tìǹbù bó ṣe mú ìpinnu láti yọ owó ìrànwọ́ epo pẹtiróòlù kúrò the punch ló mú wá ìwé ìròyìn the nation ìwé ìròyìn the nation òun lèmi ó ti mú ìròyìn mi àkọ́kọ́ láàárọ̀ ti tò ní o ọ̀rọ̀ gbogbo ìṣe lórí alábàwọ̀n o lórí àjọ nlc òun náà ni ìròyìn eléyìí òun ló kà nípa ẹ̀ níbi tó ti sọ pé ẹgbẹ́ òṣìṣẹ́ nlc nigeria labour congress isuweto e-africa òun ló jẹ́ pé wọ́n ti tọ́lẹ̀ láfọ lọ́wọ́n bá ṣẹ̀rí wípé ìyanṣẹ́lódì alágbára eléyìí táwọn fẹ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ lọ bí wọ́n ṣe yọ owó ìrànwọ́ orí epo pẹtirọ́ọ̀lù kúrò òun ló jẹ́ pé yóò lọ báwọn ṣe gbèrò rẹ̀ sílẹ̀ o àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ọ̀hún àti gbogbo àwọn tí wọ́n so mọ́ wọn pátápátá òun ló jẹ́ pé wọ́n ti ṣe àlàyé pé tó bá ti ń di ọjọ́rú ọ̀sẹ̀ yìí òun ní ìyanṣẹ́lódì alágbára ọ̀hún ó bẹ̀rẹ̀ àyàfi tí iléeṣẹ́ epo NNPC àti ìjọba àpapọ̀ tí wọ́n bá padà sí iye tí wọ́n ń ta jálá owó epo pẹtirọ́ọ̀lù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ìjọba tuntun ìdè ẹni tó jẹ́ ọ̀gá ní ẹ̀ka ètò ìròyìn àti ìkànsí àwọn ará ìlú ní àjọ nlc benson upa ó sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan eléyìí tó fi sílẹ̀ ládàn ọjọ́ ìsinmi nínú ìròyìn kan eléyìí tó jàràn ìrìn nígboro ayé wípé bóyá ìyapa ti wà láàrin ẹgbẹ́ òṣìṣẹ́ nlc ó ní kò sí ohun tó jọ rárá àti rárá ó ní nǹkan ṣoṣo lẹ́gbẹ́ òṣìṣẹ́ nlc báyìí ó ní ó sì ti di dólè ó ti di dandan wípé ìyanṣẹ́lódì àwọn yóò bẹ̀rẹ̀ tó bá ti di ọjọ́rú ọ̀sẹ̀ yìí àfi tí ìjọba bá padà sí owó tà ń ra epo pẹtiróòlù tẹ́lẹ̀ the nation ló mú ìròyìn yìí wá láàárọ̀ yìí. ìwé ìròyìn pọ́ǹtì tún mẹ́lẹ̀ yìí wá ò tó ń rawọ́ ẹ̀bẹ̀ wípé ẹ dákun dábọ̀ ẹ ti dábọ̀ àkọ́ lórí ìyanṣẹ́lódì alágbára tẹ́ ń pètèpèrò rẹ̀ sanwó-olu ló rawọ́ ẹ̀bẹ̀ sí ẹgbẹ́ òṣìṣẹ́ nsc bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó-olu lọ́jọ́ àìkú àná ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀ nàìjíríà nsc wí wípé kí wọ́n dákun dábọ̀ kì í ṣe àkókò rẹ̀ wàyí o láti kan ságbami ìyanṣẹ́lódì gómìnà eléyìí ló ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ lásìkò ayẹyẹ ìsìn ìdúpẹ́ eléyìí tó wáyé ní ilé ìjọsìn kan tí wọ́n pè ní cathedral church of christ marina ní ìpínlẹ̀ èkó lọ́jọ́ àìkú àná níbẹ̀ òun ló ti wòye pé aláṣẹ bọ́lá tinubu ọ̀rọ̀ tó sọ yìí kò máa ṣe sí kò sì ṣe àṣìṣe torí pé bẹ́ẹ̀ bá wò ó nínú àlàkalẹ̀ ohun tí gbogbo àwọn ọmọ oyè sípò aláṣẹ àwọn adíje sípò aláṣẹ níbi ètò ìdìbò tá a dì lọ àbí kákú sọ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n léwájú níbi ètò ìdìbò tá a dì lọ bẹ́ẹ̀ bá wò ó nǹkan kan ṣo náà ó ní gbogbo wọn ń sọ tójú tẹ̀yìn ìlú ohun kan náà ló fi ń fọ̀ lórí ọ̀rọ̀ sọ́bsidì iṣẹ́ ni gbogbo wọn ń pariwo wípé àwọn fẹ́ yọ àwọn fẹ́ yọ àwọn yóò yọ sọ́bsidì owó ìrànwọ́ epo bí wọ́n bá ti dìbò yan àwọn gẹ́gẹ́ bí aláṣẹ torí náà ń kọ nígbà tá rẹ̀ dìbò yan bọ́lá tinubu gẹ́gẹ́ bí aláṣẹ tó sì yọ ó túmọ̀ sí pé kò ṣe àṣìṣe ó túmọ̀ sí pé kò sí ẹsẹ̀ gbé kí ló wá fà á tá a fi ń jẹ ọ̀rọ̀ yìí tá a fi ń jẹ lẹ́nu tá a fi ń gbà á bí ẹni gbàgbọ́ ọtí sanwó-olú òun ló wá sọ̀rọ̀ wípé gbogbo tolórí tẹlẹmù a gbọ́dọ̀ ṣe sùúrù a gbọ́dọ̀ ṣe rẹẹrẹ o torí náà nǹkan ẹ jẹ́ kí gbogbo wa ká bára wa sọ̀rọ̀ níbi tá a ti ń gbọ́ o wípé àsìkò yìí kọ́ ló yẹ ká yanṣẹ́lódì torí pé ìyanṣẹ́lódì kò tiẹ̀ lè yanjú ohun kankan eléyìí tó wà ńlẹ̀ ohun kan ṣo tó yẹ kó mọ̀ mú láyà gbogbo kó wa wa ò ní pé bá a ṣe wá ojútùú sí àwọn ìpèníjà eléyìí tó lọ tikọtikọ ìyẹn ló yẹ ká máa wò kì í ọ̀rọ̀ ru ẹnìkan kò yẹ kó rí bẹ́ẹ̀ ìwé ìròyìn punch lẹ́kùnrẹ́rẹ́ wà ìwé ìròyìn the guardian òun ló mú ìròyìn eléyìíwá o lórí ọ̀rọ̀ epo yìí náà tún sì là ń sọ̀rọ̀ nípa ẹ̀ o nítorí wípé ọjọ́ àjọ ipman ẹ̀yìn àjọ eléyìí tó jẹ ti alágbàtà epo pẹtiróòlù lórílẹ̀‐èdè nàìjíríà independent petroleum marketer association of nigeria òun ló jẹ́ pé wọ́n ti gbóríyìn fún ìjọba àpapọ̀ látàrí bí wọ́n ṣe bu ọwọ́ lù ú wípé kí àwọn iléeṣẹ́ aládàáni kí wọ́n máa kó epo pẹtiróòlù kí wọ́n máa kó wọlé ọ̀ ọ̀gbẹ́ni Chinedu Anyazo ẹni tó jẹ́ alága àjọ IPMAN ní agbègbè Enugu Depot òun ló jẹ́ pé ó wà ní òun ló jẹ́ olórí àti aṣáájú fún àjọ IPMAN ní agbègbè Anambra Ebonyi àti Enugu ní àwọn ìpínlẹ̀ wọ̀nyí òun ló ṣàlàyé eléyìí nígbà tí ó ń sọ̀rọ̀ nílùú Ọ̀ka ìyẹn lọ́jọ́ ìsinmi àná ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ NNPC ní àjọ kan eléyìí tó jẹ́ pé ó ń rí sí ìgbòkè ìgbòkègbodò ọ̀rọ̀ epo pẹtirọ́ọ̀lù ìyẹn Farouk Ahmed lọ́jọ́ Jímọ̀ òun ló ṣe àlàyé pé ó ní àwọn alágbàdá epo eléyìí tí wọ́n jẹ́ aládàáni òun ló jẹ́ pé wọ́n ti fààyè gbà wọ́n báyìí o láti máa kó epo pẹtirọ́ọ̀lù láti máa kó wọlé Farouk ṣe àlàyé pé lábẹ́ àwọn ètò tuntun yìí nínú nínú àjọ NNPC òun ló jẹ́ pé NNPC nìkan ṣoṣo kọ́ ni ó máa wá kó epo pẹtirọ́ọ̀lù wọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí o eléyìí yóò jẹ́ kí ọ̀rọ̀ owó tí wọ́n ń ta jálẹ̀ epo pẹtiróòlù kó wá wálẹ̀ nígbà tí ò bá ti ṣe pé àjọ nnpc nìkan ni yóò máa kó epo òun wọlé wọ́n gbóríyìn fún ìjọba àpapọ̀ látàrí bí wọ́n ṣe fààyè gba àwọn iléeṣẹ́ aládàáni láti jẹ́ kí àwọn náà kí wọ́n máa kó epo pẹtiróòlù ọ̀hún wọlé báyìí ẹ wò ó ẹ jẹ́ àfọkànbalẹ̀ dídùn lọ́sàn-án máa so the guardian òun ló mú ìròyìn ẹ wá láàárọ̀ yìí. máa fi ọ̀rẹ́ rẹ dá yánpọ̀ yánrin sílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà nàìjíríà o ẹgbẹ́ òṣèlú apc ló sọ fún El-Rufai bẹ́ẹ̀ àríkà wípé olóyè kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ní ìpínlẹ̀ plateau samuel kwamko lọ́jọ́ àìkú àná òun ló ti lu agogo ìkìlọ̀ fún gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ kaduna nọ́ọ̀sì El-Rufai wípé kó má fi ọ̀rọ̀ ẹnu rẹ̀ fi dá yanpọ̀ yanrìn sílẹ̀ àbí fi dáná sun orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní olóyè kan gbòógì náà tó ti fi ìgbà kan rí jẹ́ ọ̀gá àgbà àpapọ̀ fún ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn kristi lórílẹ̀‐èdè nàìjíríà ló sọ èyí lásìkò ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn nílùú jos lọ́jọ́ àìkú wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ òun ló jáde ló fi ń fèsì sí ọ̀rọ̀ kan tí wọ́n sọ pé ó jáde nígboro ẹnu gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ kaduna náà eléyìí tó fi ń bá wọn látìlẹ́yìn rẹ̀ sọ̀rọ̀ wípé ẹ̀rí ọ̀rọ̀ muslim muslim tíkẹ́ẹ̀tì wípé kíyèsí islam kó gbìnà yá kọjá bó ti yẹ lórílẹ̀‐èdè nàìjíríà wípé ó ti ń fẹsẹ̀ múlẹ̀ bọ̀ ó ní bẹ́ẹ̀ bá wò ó ìpínlẹ̀ kaduna tó jẹ́ ti òun gangan ó tún ti ń fẹsẹ̀ dilẹ̀ mú bẹ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí ó ní àwọn àgbà ọ̀jẹ̀ ó ní wọ́n ti wá ń sọ wípé kò yẹ kágbàlagbà kó máa bá wọn fúnfún adìyẹ kò yẹ kágbà kó máa bá wọn ṣeré kí ló bá ìwà torí náà kọ irúfẹ́ ọ̀rọ̀ yìí ó lè dá ẹlẹ́yàmẹ̀yà ó lè fa ìpín yẹlẹyẹlẹ ó le fà fúnlẹ̀dẹ̀ nàìjíríà torí náà ńkọ́ kí El Rufai kó tètè yá kó ọ̀rọ̀ rẹ̀ kó kó jẹ padà o wọn ní fọ́nrán àkáwò rẹ̀ òun ló ti ń fẹ́ kiri lórí ayélujára níbẹ̀ òun ní àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC níbẹ̀ òun ló ti wá ń sọ̀rọ̀ wípé àá irú ọ̀rọ̀ yìí ojú ohun tó kù díẹ̀ káàtó láti máa gbọ́ lẹ́nu ẹni tó ti jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí àti ẹni tó jẹ́ ọ̀kan gbòógì nílùú ìlú tó yẹ kó má máa kó ipa lórí bí orílẹ̀-èdè nàìjíríà bí yóò ṣe gbìrẹ̀gẹ̀ jígẹ̀ sí i ó ṣe wá jẹ́ pé ẹnu tirẹ̀ onírúfẹ́ ọ̀rọ̀ yìí ni yóò ti máa jáde kò yẹ kó rí bẹ́ẹ̀ ìwé ìròyìn punch lẹ́kùnrẹ́rẹ́ wà ìwé ìròyìn Nigeria Tribune òun ló mú ìròyìn eléyìí wá o ẹ wò ó àgbàlagbà àlùfáà kan eléyìí tó jẹ́ ọmọ ìjọ àgùdà eléyìí tí àwọn ajínigbé tí wọ́n jí gbé òun ni wọ́n ni wọ́n ti yọ̀ǹda báyò wípé kó máa lọ láyọ̀ àti àlàáfíà àlùfáà ìjọ àgùdà kan eléyìí tó jẹ́ pé ní ẹkùn ńlẹ́wì òun ni bàbá náà ló ti ń ṣe iṣẹ́ olúwa rẹ̀ Reverend Father Stanislaus mbamara òun ló jẹ́ pé àwọn ajínigbé àti àwọn agbébọn kan wọ́n jí gbé ní ìrọ̀lẹ́ ọjọ́ jímọ̀ eléyìí tó kọjá òun ni wọ́n ní wọ́n ti yàǹda rẹ̀ báyò ẹni tó jẹ́ ọ̀gá ní ẹkùn ọ̀hún reverend father raphael edeogo òun ló sọ ilé ìdí mímọ̀ tó ṣe àlàyé pé àlùfáà òun ni wọ́n ti yàǹda lánàá ọjọ́ ìsinmi lẹ́yìn tó ti lu ọjọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní bùbá àwọn ajínigbé nínú ọ̀rọ̀ kan eléyìí tí ẹkùn ọ̀hún tí wọ́n fi síta wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo gbogbo àwọn ọmọ ìjọ àgùdà pátápátá àti àwọn tí wọ́n darapọ̀ mọ́ wọn nínú àdúrà láti jẹ́ kí bàbá yìí kí wọ́n yàǹda rẹ̀ reverend father rafael ezeogo nínú àtẹ̀jáde tí wọ́n fi síta hàn ó ní pẹ̀lú ayọ̀ àti ìdùnnú òun ló jẹ́ pé àfin kí reverend father mbamara wípé ó kú ewu odò láì farakan omi o lẹ́yìn ọjọ́ méjì ní bùbá àwọn ajínigbé tí wọ́n sì ti yàǹda rẹ̀ òun àdúpẹ́ lọ́wọ́ olórí tẹlẹ́mù wípé àdúrà yín òun ló jẹ́ kí wọ́n yàǹda àlùfáà ìjọ àgùdà yìí ìròyìn ọ̀hún Nigeria Tribune ló mú wá ìròyìn ayọ̀ gbà òun ló jẹ́ fún ìjọ àgùdà ní ẹkùn Nnewi ní ìpínlẹ̀ Anambra. ìwé ìròyìn Punch mélé ìwá sí gbòòrò tó ń sọ wípé ẹgbẹ́ òṣèlú PDP ń fẹ́ kí Tinubu kó kéde dúkìá rẹ̀ ní gbangba wálíà wọ́n ní ọ̀rọ̀ eléyìí tó bá ti kúrò nílẹ̀dì ó ti kúrò lọ́rọ̀ àwo ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP òun ló ti ń ké sí aláṣẹ ẹ̀ṣẹ̀ eh, bọ́lá tinubu àti igbákejì rẹ̀ kashim shettima láti kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́ aláṣẹ tẹ́lẹ̀ rí olóògbé umaru yaradua eléyìí tó kéde dúkìá rẹ̀ ní gbangba wálíà nígbà náà káwọn náà kí wọ́n sì lé irúfẹ́ ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí arapa akitiyan láti fi wọ̀nyí pé lótìtọ́ òun ni wọ́n fẹ́ fi àpẹẹrẹ lélẹ̀ gẹ́gẹ́ bí olórí tó dáa ẹgbẹ́ òṣèlú pdp ló sọ eléyìí láti pàṣẹ akọ̀wé ìpolongo àpapọ̀ débọ̀ ìgbìmọ̀ ológun àgbà lọ́jọ́ àìkú àná nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lásìkò ìfọ̀rọ̀wérọ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀wé ìròyìn pọ́ǹchì ológun àgbà òun ló jẹ́ kó di mímọ̀ wípé hmm, kì í kàn ṣe wípé a kàn buwọ́lu àwọn fọ́ọ̀mù lónírànran wípé àwọn dúkìá báyìí òun ni mo ní ká sì dá padà sọ́dọ̀ àjọ torí sì wà sí ọmọ ènìyàn kì í kàn ṣe pé ká kàn ṣe yẹn gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀ nìkan ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n jáde wá lóní gbangba wálíà kí wọ́n wá kéde wípé àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí òun là ní wọ́n ní ọ̀rọ̀ yìí òun ló ń jàròyìn bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP òun ni wọ́n sì ń takò jíjáwé olúborí àti bí wọ́n ṣe kéde tinubu gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí níbi ètò ìdìbò aláṣẹ tá a dì lọ lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì níbẹ̀ lọ́lọ́gùn àgbà ló ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí aláṣẹ àti igbákejì rẹ̀ wípé láti lè jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ọlọ́tọ̀ tiwọn ọ̀tọ̀ ní lótìtọ́ wípé kí wọ́n tọ ipasẹ̀ eléyìí tí Yar'Adua tó tọ̀ nígbà náà nípa jíjáde wá sí gbangba wálíà láti wá kéde gbogbo àwọn owó tí wọ́n ní nípamọ́ gbogbo àwọn ètò ètò ìṣúná àti gbogbo àwọn èròjà eléyìí tí wọ́n ní títí kan dúkìá àti gbogbo ohun èlò níwájú àwọn ọmọ nàìjíríà ní gbàǹgbà wálíà ìwé ìròyìn punch ló wà ojú òpó ìròyìn daily post ó ní ìròyìn eléyìí ló wà láàárọ̀ yìí eléyìí tó fi sọ pé onílùú òmà níjẹ́ kọ́tù hmm. ìjọba ìpínlẹ̀ Ògùn òun ló jẹ́ pé wọ́n máa ti sọ̀rọ̀ báyò lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe pa akẹ́kọ̀ọ́ kan ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Taicho University of Education tasue ní Ìjagun akẹ́kọ̀ọ́ onípele kẹta òun ni ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún ìjọba ìpínlẹ̀ Ògùn ti wá pàṣẹ wípé kí ìwádìí alágbára kan kó bẹ̀rẹ̀ ọ̀hún nínú ìròyìn eléyìí ti Daily Post tó jábọ̀ rẹ̀ ibẹ̀ ló ti ṣe àlàyé pé wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ògùn àwọn ni wọ́n ń sọ̀rọ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan eléyìí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ tí àwọn alábùtó ilé ẹ̀kọ́ fásitì ọ̀hún tí wọ́n kéde wípé kí wọ́n ti ilé ẹ̀kọ́ ọ̀hún pa gbọ̀ngbọ̀n kí àlàáfíà kó lè jọba ní ilé ẹ̀kọ́ àti agbègbè rẹ̀ ẹnìkan tó jẹ́ aṣojúkọ ìwé ìròyìn Daily Post ló mú ìròyìn wá wípé ẹnìkan tó jẹ́ akẹ́kọ̀ọ́ tà Sweden ọ̀hún tó jẹ́ ọmọ ọkùnrin òun ni wọ́n ni wọ́n ṣe ikú pa o láti ọwọ́ àwọn kí wọ́n jẹ akẹ́kọ̀ọ́ afurasí eléyìí tí wọ́n sọ pé wọ́n ni ní agbègbè tí ilé ẹ̀kọ́ ọ̀hún wà ní ìmáwèjé ní agbègbè tí ilé ẹ̀kọ́ fásitì ọ̀hún wà ni wọ́n ní àwọn ẹ̀ṣọ́ elétàbò kan ni wọ́n pa akẹ́kọ̀ọ́ ọ̀hún wọ́n ni bó ti wá jẹ́ pé kìnìún ọ̀hún ṣe wá ṣẹlẹ̀ inú bíbí mi ò wá fiṣẹ́ mi ràn ẹ̀dọ̀ fún òbí ẹ lọ́wọ́ ẹ̀ nínú bá bí àwọn akẹ́kọ̀ọ́ tó kù ni wọ́n bá gbìnàyà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dáná sun ilé ilé baálẹ̀ agbègbè ọ̀hún àti àwọn ilé bíi mẹ́ta míì nínú àtẹ̀jáde kan ilé tí wọ́n wá fi sílẹ̀ ní ọjọ́ ìsinmi àná wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ògùn ó wá fi dá gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tàṣọ́ẹ̀ lójú pé wọ́n ní àwọn ò wádìí kúlẹ̀kúlẹ̀ ohun tó fa ikú akẹ́kọ̀ọ́ yìí wọ́n ní àwọn tí ajẹ́rẹ́ ìwà ìbàjẹ́ àwọn bá sì ṣìmọ̀ lórí gbogbo wọn pátápátá ni wọ́n fi ojú ba wíná òfin ẹ wò ó ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ akọ̀wé àgbà ní iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ìròyìn ọ̀gbẹ́ni waheed adesina bí wọ́n ṣe fi síta wọ́n ní ìjọba ìpínlẹ̀ ogun òun ló jẹ́ pé wọ́n bu ẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ náà wọ́n sì wá bẹ̀rẹ̀ ìwádìí alágbára lórí ọ̀rọ̀ ọ̀hún daily post òun ló mú ìròyìn yẹn wá láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ó ní mo ti rí àkórí eléyìí tó ń sọ wípé ìjọba àpapọ̀ fi òfin de gbígbà àwọn akẹ́ akẹ́kọ̀ọ́ tọ́jú orí wọn kò tí ì pé ọdún méjìlá wọlé o sáwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ àtàwọn ilé ẹ̀kọ́ girama gẹ́gẹ́ bí aṣeríkà wọn ni ìjọba orílẹ̀-èdè nàìjíríà òun ló ti kéde ò wípé ní báyìí kò ní sáàyè mọ́ fáwọn akẹ́kọ̀ọ́ tọ́jú orí wọn kò tí ì pé ọdún méjìlá láti máa wọlé sáwọn ilé ẹ̀kọ́ girama àtàwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ pẹ̀lú àpèjúwe irúfẹ́ ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ohun tó tako ìlànà ètò ẹ̀kọ́ àti àgbékalẹ̀ ètò ẹ̀kọ́ kárí ayé gẹ́gẹ́ bí aṣeríkà síwájú sí wọn ni ọ̀gá àgbà níléeṣẹ́ ìjọba àpapọ̀ tó wà fétò ẹ̀kọ́ Andrew Adejo òun ló sọ èyí di mímọ̀ lópin ọ̀sẹ̀ tó lọ lásìkò tí wọ́n bá wọn bójútó àwọn ètò àti ìdánwò tó ní í ṣe pẹ̀lú àtiwọlé sáwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ akọ̀wé àgbà náà òun ló wá wòye pé ṣáájú àkókò yìí òun làwọn ìpẹ́ rẹ̀ àwọn ọmọ kéékèèké àwọn ọmọ léńjeléńje tí wọn ò tí ì tójú bọ̀ òun ni wọ́n lọ ń wọlé sáwọn ilé ẹ̀kọ́ girama àtàwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ ṣùgbọ́n bàbá jákèlé yìí máa tẹ̀síwájú kò lè yàtọ̀ sí ṣíṣe àtẹ̀m mọ́rẹ̀ ìlànà ètò ẹ̀kọ́ torí náà ńkọ́ kò ní sáàyè fún ìwé ìròyìn pen òun ló ní kúlẹ̀kúlẹ̀ lọ́wọ́ ìròyìn etí ọba nílé etí ọba lóko ẹjẹ ànìṣó lójú ọjà. ìtẹ̀tàwọ̀ ti dé yeyeye bàbá ọlọ́tọ̀mátì change over ìtẹ̀tàwọ̀ electrical enterprises àti lọ́nà ló jẹnẹrétọ̀ ìrọ̀rùn ló bá dé o. <laughs> gbogbo ẹ̀yin ìjọ lọ́rùn mọ́ṣáláṣí àtìlẹ́ àdágbé ẹ kàn sí dìde táwò fún automatic changeover tí ọmọ ọ̀tàn tí ọmọ ọkú fúnra ẹ̀ bá yín darí iná látòrí jẹnẹrétọ̀ sórí iná ọba tàbí látòrí iná ọba sórí jẹnẹrétọ̀ láìsí wípé ẹ̀ ń bọ́ ta ọ̀gànjọ́ lọ ṣéǹjì náà tàbí sáré yípo lé káàkiri èyíkéyìí jẹnẹrétọ̀ tẹ̀ bá ń lò bẹ̀rẹ̀ látòrí àìbẹ̀tà pásmà níbọ̀ tó yẹ dórí àwọn jẹnẹrétọ̀ ńláńlá bíi mẹ̀kánò dìtì táwò automatic changeover ó mọ̀ níwọ̀n ó fini lọ́kànbalẹ̀ ó rọrùn láti lò èyí ṣọ́ọ̀kì ó sì ń dáàbò bo ẹ̀mí ẹ̀mí àti gbogbo ẹni tí ń lo nọ́ọ̀lù jẹnẹrétọ̀. detail taiwo electricals wà ní fifty nine old owode road along mapoli way oníkólóbó lábẹ́òkúta. telephone oh eight oh three two four eight one four three seven automatic changeover ti detail taiwo ìrọ̀rùn sóòsẹ́ ló bá dé. ìròyìn wa etí ọba nílé etí ọba lóko ń tẹ̀ síwájú ẹ má hmm. gbàgbé pé darapọ̀ mọ́ wa lójú òpó e, e, ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook wa àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo ọ̀rọ̀ náà kan lèèyàn máa ń sọ hmm. kádúpẹ́ bára èèyàn ò yá lọ́tẹ̀ ó lè jẹ́ rìn àìrìn kò sepo iná ni ó fà ìwé ìròyìn the nation <laughs> ìwé ìròyìn the nation òun ní ìròyìn eléyìí tó wà níwájú mi yìí ìpínlẹ̀ ondo ló gbé mi lọ o níbi tí ọ̀rọ̀ kan eléyìí tó kọ sísọ mbẹ̀ níbi tó ti jáde sígboro ayé wọn ní ẹnìkan eléyìí tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí wọ́n máa dìbò fún un láti lọ sojú agbègbè rẹ̀ nílé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Chris Ayébùsíwà òun ló jẹ́ pé ọ̀gbẹ́ni Chris yìí òun ló ti kéde o ìyànsípò àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ mẹ́rìnlá ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí ọmọ ilé ìgbìmọ̀ asòfin tó ń wá fún ìgbà àkọ́kọ́ wọn ni méje nínú àwọn eléyìí tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí òun ni wọ́n mọ̀ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nílé ìgbìmọ̀ asòfin nígbà tí àwọn méje tó kù tí wọ́n mọ̀ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní àwọn wọ́ọ̀dù wọ́ọ̀dù eléyìí tó jẹ́ pé ó ti jáde wá àyébùsí wà òun ló jẹ́ pé ó pẹ̀lú ọ̀kan lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin mẹ́rìndínlọ́gbọ̀n eléyìí tó jẹ́ pé wọ́n búra fún ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí níbi ìjókòó ẹlẹ́ẹ̀kẹwàá ti ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ondo ó ṣe àlàyé pé ìyànsípò àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ mẹ́rìnlá ọ̀tọ̀ọ̀tọ̀ tó yàn yìí òun ni yóò jẹ́ kí iṣẹ́ òun kó lè yá kankankan wọ́n dárúkọ gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ eléyìí tó yàn wọ́n àti ipò tó fi wọ́n sí mẹ́rìnlá ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni gbogbo wọn jẹ́ ẹ wò ó ìwé ìròyìn the nation òun ló mú ìròyìn ọ̀hún jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn platform times tó jáde láàárọ̀ ilé mi ti rí eléyìí tó ń sọ wípé àwọn òṣìṣẹ́ ológun ilẹ̀ wa wọ́n máa dóòlà àwọn aláboyún mọ́kànléní ogún ní ibì kan tí wọ́n ti ń ta ọmọ nípínlẹ̀ ìpínlẹ̀ abia mama ni o àríkà wípé ó kéré pin àwọn ìyá lọ́mọ eléyìí tí wọ́n diwọ́ dísẹ̀ sínú tí wọ́n lọ bí mọ́kànléní ogún òun ló jẹ́ igbe àwọn òṣìṣẹ́ ológun ilẹ̀ wa ni wọ́n ti dóòlà wọn o ní ibùdó kan tí wọ́n ti máa ń fi ọmọ ṣókòwò tí wọ́n ti ń ta ọmọ ní ìpínlẹ̀ abia wọ́n ní àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tuntun jòjòló tí wọ́n lọ bíi méjì ọkùnrin kan àti obìnrin kan òun ni wọ́n tún lórí ọ̀fẹ́ láti dóòlà gẹ́gẹ́ bí aṣeríkà síwájú sí nínú ìwé ìròyìn platform times wọ́n ní àwọn òṣìṣẹ́ ológun ọmọ ogun arọ́gbà ọ̀wọ́n kẹrìnlá ti iléeṣẹ́ ológun ilẹ̀ wa ní ìpínlẹ̀ abia òun ló dóòlà wọn gẹ́gẹ́ bí a ṣe kà á síwájú sí i wọ́n ní ọwọ́ tuntun ẹnìkan ẹni ọdún mẹ́rìnléní ọgbọ̀n torúkọ rẹ̀ ń jẹ́ Catherine wọ́n ní wọ́n rọ́wọ́ tó yẹn o òun ló sì ní ibẹ̀ níbi tí wọ́n ti máa ń ta àwọn ọmọ yìí wọ́n wà ní ní báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí tí ọwọ́ tútó náà òun ni wọ́n ti wà lákọlò àwọn agbófinró ní ìpínlẹ̀ Abia ìwé ìròyìn Platform Times lẹ́kúnrẹ́rẹ́ ẹ̀ wà. ẹ jẹ́ àtúnìṣó lójú ọjà ẹ̀gbọ́n ta ni. ta ló sọ pé òun fẹ́ gbọ́ ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà ọjọ́ lọ́jọ́ yẹn tí iléeṣẹ́ IAS Unicoms ní káwọn tí wọ́n fowó dókòwò ọdún méje rèé tí iléeṣẹ́ ias unique homes ti ń fi ipa rere lélẹ̀ pípèsè ibùgbé òun ilẹ̀ láìsí màgòmágó ẹ̀ wá gbọ́ o láti ọjọ́ kìíní títí di ọjọ́ kẹfà oṣù kẹfà owó ìlàjì plọ́ọ̀tù lẹ máa fi ra odidi kan àǹfààní eléyìí tún gbẹnu tán gbogbo ilẹ̀ iléeṣẹ́ ias ló ti ṣe é kọ́ ilé sí bgc pọ́ńkòkò nítòsí òkè àtà níkọjá ìta ọ̀sìn abẹ́òkúta àti gloryland town àṣìpà ọ̀bàdà òkò lẹ máa rà three hundred thousand naira dípò six hundred thousand naira king city ládojúk ìdojúkọ alámàlà barracks abẹ́òkúta two million naira lẹ́ máa rà báyìí dípò four million naira islander member city ìdíòrì lẹ́ máa rà báyìí ní one million naira dípò two million naira nigeria immigration treasure city wá sí mi tẹ̀tí rà ní seven point five million naira lẹ́ máa rà báyìí ní three million seven hundred and fifty thousand naira fi owó ìlàjì plọ́ọ̀tì ra odidi kan pé zero eight zero ninety two ninety four forty eight forty eight june six ọdún yìí làǹfààní yìí máa wá sópin o. etí ọba nílé etí ọba lóko ó ń tẹ̀ síwájú o bá a ṣe kọ̀wé ẹ̀ kó má tiẹ̀ lọ jẹ́ <laughs> ẹ má lónírẹ̀rẹ̀ mú <laughs> òpó ìròyìn daily post òun ni mo padà wọlé sí làárọ̀ yìí o ẹ wò ó ìròyìn àárọ̀ yìí tún gbé mi dé ìpínlẹ̀ ọ̀ṣun níbi tí gómìnà adémọlá adélèké ti ìpínlẹ̀ ọ̀ṣun ó ti kéde o wípé àwọn ti tú ilé ká o ìyẹn ilé ìgbìmọ̀ asòfin ìjókòó ẹlẹ́ẹ̀keje wọn làwọn ti tú ká lẹ́sẹ̀kẹsẹ̀ gómìnà adémọlá adélèké bákan náà ló wá kéde wípé wọn ó ṣe aṣọ lójú ìjókòó ilé ìgbìmọ̀ asòfin ẹlẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ ní ìpínlẹ̀ ọ̀ṣun gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan eléyìí tí agbẹnusọ rẹ̀ lórí ètò ìròyìn tó fi síta ọ̀gbẹ́ni ọláwálé rasheed nílùú òṣogbo ó ṣe àlàyé pé ó ní pẹ̀lú ìbámu pẹ̀lú òfin eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè nàìjíríà òun ni gómìnà adémọlá adélèké ló fi ṣe eléyìí nínú àtẹ̀jáde ọ̀hún wọ́n ṣe àlàyé pé gómìnà òun ló ti kọ ìwé kan sí ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún eléyìí tí wọ́n kọ sí akọ̀wé ilé ìgbìmọ̀ asòfin náà láti tú ilé ká àti láti jẹ́ kí wọ́n ṣe aṣọ lójú ìjókòó ẹlẹ́ẹ̀kẹjọ nínú lẹ́tà ọ̀hún eléyìí tí wọ́n kọ sí akọ̀wé ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún gómìnà ó sọ àwọn òfin eléyìí tó mú eléyìí tó gbé kalẹ̀ bákan náà ló wá ṣe àlàyé pé tó bá ti di ọjọ́ kẹfà ọjọ́ ìṣẹ́gun eléyìí tó jẹ́ ọjọ́ kẹfà oṣù kẹfà ni wọ́n mọ̀ ṣe aṣọ lójú ìjókòó ẹlẹ́ẹ̀kẹjọ láago mẹ́wàá ní àárọ̀ àárọ̀ kùtù hàì ẹ wò ó ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ti tú ilé ìgbìmọ̀ asòfin wọ́n ti tú ìjókòó ka wọ́n sì tún mú ìmí wọ́n ó ṣe aṣọ lójú ẹ̀ ìwé ìròyìn daily post ló mú ìròyìn yìí ìwé ìròyìn punch lè mí wà ìpínlẹ̀ ọ̀yọ́ líròyìn ẹ gbé mi rèé tó ń sọ wípé ní ìpínlẹ̀ ọ̀yọ́ ti wà kò ní í sí ààyè fún fàákàjà àbí dídó wọn ẹlẹ́gbinu àbí ìwà jàǹdùkú o mákindé ló wí bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé lọ lọ́jọ́ àìkú àná òun ló ti fọwọ́ gbáyà wípé ní báyìí ìjìyà tó gbóná yakin yóò wà ńlẹ̀ o fún gbogbo àwọn èèyàn eléyìí tí wọ́n jẹ́ kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá àbí àwọn èèyàn eléyìí tó jọmọ jàǹdùkú láì taro ipò tí wọ́n dì mú láwùjọ gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ní sáà kejì yìí kò ní sáàyè fún gbogbo àwọn ìwà eléyìí tó kù díẹ̀ káàtó ó sọ̀rọ̀ náà di mímọ̀ lásìkò ayẹyẹ ìsìn ìdúpẹ́ tó wáyé nílé ìjọsìn st peter cathedral church arẹmọ nílùú ìbàdàn olúlu ìpínlẹ̀ náà láti sàmì jíj jáwé olúborí fún sáà kejì mákindé òun ló tún kéde o wípé àkókò fífa lọ́gbọ̀lọ́gbọ̀ àkókò jàǹdùkú àkókò ìwà ọmọ ọ̀tá ó ní gbogbo rẹ̀ ó ti di àfẹ́yìn tẹ́gun alárin fiṣọ ní ìpínlẹ̀ náà torí pé ní báyìí kò ní sáàyè fáwọn ìwà kátikàti ṣanṣan ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bó ti wá sọ ó jẹ́ kó ti mọ̀ pé lórí ọ̀rọ̀ dídá ohun ẹlẹ́gbìn àwọn ìdọ̀tí dídánù ó ti ní àwọn ìlànà eléyìí tó dé lásìkò yìí o torí pé iyán ti di àtúnkún ọbẹ̀ ti di àtúnṣe omi tuntun ti rú ẹja tuntun ó ti wọnú ẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ ìwé ìròyìn punch ló wà ọ̀rọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ náà mà lélẹ́yìí o oníkanga o kí ló tún wí yàdúró síbẹ̀ jẹ́ kẹ́mi náà kí n bá ọ lẹ̀ o lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ wò ó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ti kéde báyìí o wọ́n ní wọ́n ti yan àwọn olóyè tuntun tuntun tí yóò mọ̀ ṣe àbójútó àwọn ibùdókọ̀ gbogbo ìyẹn àjọ kan tí wọ́n ń pè ní park management system pms ní ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú ọ̀gbẹ́ni tọ̀míwá ọmọlẹ́wà gẹ́gẹ́ bí alága àjọ náà tí gbogbo ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Tommy òun ló jẹ́ pé wọ́n yàn bí alága báyìí eléyìí wáyé gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ṣe tún pàṣẹ wípé kí wọ́n ṣí gbogbo àwọn ibùdókọ̀ padà eléyìí tó jẹ́ pé wọ́n ti tìpa gbọ̀ngbọ̀n lẹ́yìn gbogbo bí wọ́n ṣe tú ìgbìmọ̀ kan eléyìí ti ọ̀gbẹ́ni tí Alhaji Mukaila Lamidi eléyìí tó jẹ́ pé wọ́n fi òṣè alága ìgbìmọ̀ náà tí wọ́n ti tú ká ẹni tó jẹ́ alága tuntun yìí Ọ̀làníwá Ọmọlẹ́wà òun ló jẹ́ pé ó wà lára àwọn eléyìí tó jẹ́ pé wọ́n ṣe ìlérí àtìlẹ́yìn fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún eléyìí tó jẹ́ pé ó wáyé níbi ìpàdé kan eléyìí tí wọ́n ṣe ní ilé ìjọba kan eléyìí tó wà ní sẹkítẹ́rìàtì ní Àgòdì ní Ìbàdàn wọ́n ní ìpàdé àwọn ẹlẹ́nulọ́rọ̀ nípa ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ ọ̀hún ló jẹ́ pé wọ́n ti pe gbogbo àwọn eléyìí tí ọ̀rọ̀ kan tí wọ́n sì ti ṣe ìlérí àtìlẹ́yìn wípé àwọn ò ní fa lọ́gbọ́lọ́gbọ́ mọ́ o ní ẹ̀ka ètò ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ pé àwọn ò fìgbànú kan ṣoṣo àwọn ò fi ṣe ọ̀já wọn wá ṣe àlàyé pé nípa ìdàgbàsókè eléyìí wọn ní ètò ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ òun ló jẹ́ pé nínú àtẹ̀jáde eléyìí ti ẹni tó jẹ́ akọ̀wé ètò ìròyìn sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀gbẹ́ni sulaimon ọlárẹ̀wájú tó fi síta ní àná ọjọ́ ìsinmi ibẹ̀ ni wọ́n ti kéde wípé ní báyìí o omi tuntun ti rú ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀gbẹ́ni tọ̀míwá ọmọlẹ́wà tí gbogbo èèyàn mọ̀ sí tọ́mì òun ni alága àjọ pms park management system ní ìpínlẹ̀ ọ̀yọ́ nigeria tribune òun ló mú ìròyìn yìí wá láàárọ̀ yìí. èmi padà sínú ìwé ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí níbi tí àkórí kan lélẹ́yìí ò tọrọ ṣe bẹ́ẹ̀ tó kọ sísọ tó ní èèyàn àfi bí orí orí ìtàgé nígbà tí arákùnrin kan tó gán ní àwọn tí wọ́n jí ọ̀kadà rẹ̀ gbà tó gán ní wọn nílé epo kan nípínlẹ̀ delta màmá ni o wọn ni àfi bí eré orí ìtàgé nígbà tí arákùnrin kan eléyìí tó jẹ́ pé ṣáájú àkókò yìí làwọn kan ni wọ́n ti já ọ̀kadà àgbà mọ́ lọ́wọ́ wọ́n wá ní ní báyìí ó mà gan ní àwọn méjèèjì tí wọ́n lọ wara ru sílé epo kan ní ìpínlẹ̀ delta wọ́n ní ní kété torí wọn ìṣe ló máa pariwo tó bugbe ta wípé ẹ tètè bá ń gán ní wọn ẹ bá ń gán wọn lápá àwọn rèé o ni wọ́n já ọ̀kadà gbà mọ́ mi lọ́wọ́ nígbà tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ delta òun ló sọ̀rọ̀ o wípé bí arákùnrin náà bó ṣe ké gbàjarè bó ṣe kébò sí wọn ni ọwọ́ tó àwọn méjèèjì yẹn o nígbà tí wọ́n sì ṣiṣẹ́ ìwádìí tó gúnmọ́ lórí wọn wọ́n wòye wípé àwọn méjèèjì yìí òun ni wọ́n kùnù láti máa já ọ̀kadà àgbà máa wo èèyàn lọ́wọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ síwájú sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ DSP Bright Edafe ó ṣípayé yìí nínú àtẹ̀j àtẹ̀jáde kan lọ́jọ́ àìkú àná níbẹ̀ òun ló wá lásìkò tí wọ́n pò wọ́n lọ́fun yọ̀yọ̀ wọ́n ní ọ̀kadà tó lọ bíi mẹ́rin òun ni wọ́n rí gbà padà lọ́wọ́ wọn o tó sì jẹ́ pé ti arákùnrin náà ó wà níbẹ̀ ìwé ìròyìn platform times ló wà. má ì kúrò nínú ìwé ìròyìn platform times yìí o mo mọ̀ rí ìròyìn kan bí tó kọ sísọ o mm, wọ́n ní ẹni tó jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ondo òun ló jẹ́ pé àjẹrẹ ìwà burúkú kan ti símọ́ lọ́wọ́ báyìí o tó lu ìyàwó rẹ̀ ní àlùbami o hmm. ní ìlùkulù pàápàá ni wọn ní igbákejì gómìnà ní ìpínlẹ̀ ondo lucky ayédàtiwa òun ló jẹ́ pé wọ́n ti fi ẹ̀sùn kan wípé ó ń ṣe ìyàwó rẹ̀ olúwaṣeun níṣekúṣe ìlú bàrà bí ẹni lu ẹ̀gúsí òun ló ṣe lu ìyàwó rẹ̀ ẹ̀ odidi igbákejì gómìnà ní ìpínlẹ̀ ondo wọn ní àjọ kan tá a mọ̀ sí society for women empowerment àwọn àjọ eléyìí tó jẹ́ pé wọ́n máa ń rú àwọn obìnrin lágbára òun ni wọ́n fi ẹ̀sùn ọ̀hún ni wọ́n fi kan gbákejì gómìnà ní ìpínlẹ̀ Ondo wọn ní ẹni tó jẹ alága gbogbogbò fún àjọ náà Damilọla Charles ó ṣe àpèjúwe ìwà yìí gẹ́gẹ́ bí ìwà tó kù díẹ̀ káàtó ó ní ọkùnrin ọkùnrin kọkùnrin eléyìí tó bá jẹ pé ó ti ń gbọ́ sókè tó ti ń lu ìyàwó rẹ̀ ọkùnrin yẹpẹrẹ ọkùnrin bẹ́túẹ́ ọkùnrin lásánlàsán ni o ká má ṣẹ̀ wá sọ pé ẹni tí ojú gbogbo ìlú ń wò gẹ́gẹ́ bí aṣíwájú arábìnrin Charles òun ló wá rọ ẹni tó jẹ ìyàwó g gómìnà ní ìpínlẹ̀ Ondo Betty Akeredolu ó ní ìyá wa lẹ́jẹ́ o ẹ bá wa rí sí ọ̀rọ̀ yìí kẹ́ ẹ sì ṣojú gbogbo àwọn ọmọ àwọn obìnrin orílẹ̀-èdè Nàìjíríà dáadáa nínú ọ̀rọ̀ yìí ó ní ó jẹun tó kù díẹ̀ káàtó ó jẹun tí a ò ní gbà kí odidi igbákejì gómìnà kó mọ déédé kó ẹ̀ṣẹ́ bo ìyàwó rẹ̀ ní gbangba wálíà kó wá fi àpá oríṣiríṣi yánnayànna sí obìnrin náà lára gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ aṣáájú àjọ náà bó ṣe sọ ó ní ẹ wò àwọn tí wọ́n bá wà ní ipò agbára pàápàá ti ojú gbogbo ń wò tí wọ́n jẹ́ ìgbà ojúmọ́ wọn ni kò yẹ kí wọ́n máa ṣerú àwọn ìwà báyìí o ò ní ọkùnrin tó bá ṣíwọ́ sókè tó bẹ̀rẹ̀ sí lu obìnrin pàápàá jùlọ ẹni tó jẹ́ pé ó jẹ́ ìyàwó tó bímọ fún ọ tó sì jẹ́ ẹni tí òun pè ní ìyàwó rẹ̀ tó tún wá ṣíwọ́ sókè tó ń lò ó kù díẹ̀ káàtó wọn ìyàwó gómìnà ìpínlẹ̀ Ondo pé ẹ bá wa rí sọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ mọ́ lọ bẹ́ẹ̀ rárá àti rárá o Platform Times òun ló mú ìròyìn yìí wá láàrin ó rí pé ó kọ sísọ. ó kọ sísọ ó gbẹnu tán ó gbẹnu tán pàápàá kọ́ ló ń ṣàánú wa mm. ẹlòmíì gan náà tí wọn ìfẹ́ra wọn sílé wọn mọ̀ lu obìnrin lùkulù ó wà rí pé irú ẹ̀ bá fẹ́ sílé wa ńkọ́ Hmm, orí pé ó deep. ẹ̀yin ọmọ yìí ọmọ aṣọ yín o. <laughs> ẹ̀yin ọmọ yìí wọ́n ní à ah, he's just playing with me. pisa pisa òye káàlì yorùbá délẹ̀. <laughs> <laughs> ẹ jẹ́ kí n tẹ̀síwájú nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ká máa fi tẹ̀síwájú o. Hmm. ìpínlẹ̀ kogi ní ìròyìn tún gbé wa rè tó ń sọ wípé ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ kogi wọ́n mà ti mú igbákejì alága ẹgbẹ́ àwọn olùkọ́ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fẹ́ fà kalẹ̀ sípò ig igbákejì gómìnà níbi ètò ìdìbò eléyìí tó fẹ́ wáyé àríkà wípé wọ́n ní alága ẹgbẹ́ àwọn olùkọ́ Nigeria Union of Teachers ẹ̀ka ti ìpínlẹ̀ Kogi hmm. torúkọ rẹ̀ ń jẹ́ Joel Oyibo òun ni wọ́n ti ṣíṣọ lójú rẹ̀ o gẹ́gẹ́ bí ẹni tí yóò máa dúró gẹ́gẹ́ bí ọmọ òye sípò igbákejì gómìnà fún ọmọ òye sípò gómìnà wọn torúkọ yẹn jẹ́ Alhaji Usman Ododo ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC níbi ètò ìdìbò gómìnà tó fẹ́ wáyé wáyé lóṣù kọkànlá ọdún yìí wọ́n ní ẹgbẹ́ òṣèlú apc òun ni wọ́n ṣíṣọ lójú òyìnbó gẹ́gẹ́ bí igbákejì ọmọoyè sípò gómìnà níbi ètò kan tó wáyé nílé ìjọba glass house gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ kogi ṣe sọ ìyẹn alhaji yaya bello ó ṣe àpèjúwe àpapọ̀ òdòdó àti òyìnbó gẹ́gẹ́ bí ọmọoyè sípò gómìnà àti igbákejì gómìnà lábẹ́ àti bàbá ẹgbẹ́ òṣèlú all progressives congress apc gẹ́gẹ́ bí àwọn tí wọ́n kájú òṣùwọ̀n láti gbé ìpínlẹ̀ Kogi dé èbúté ògo gẹ́gẹ́ bó ṣe wá sọ ó ní ẹgbẹ́ òṣèlú APC àtàwọn ọmọ òye eléyìí tí wọ́n fà kalẹ̀ yìí pẹ̀lú àpapọ̀ àwọn akọni méjèèjì ó túmọ̀ sí pé ẹ̀kọ́ yóò gbójú mímu wá nígbà tí ọ̀sán yóò so dídùn fẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC níbi ètò ìdìbò gómìnà eléyìí tó ń bọ̀ ìwé ìròyìn Punch òun lẹ̀kúnrẹ́rẹ́ wà ayé à lọ sọ́dọ̀ àwọn èèyàn wa ńlé ká wo àwọn èèyàn wa tí wọ́n ti wà lójú òpó mm. ká sì wo ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook nítorí àkókò wa eléyìí tó ń sáré léńjẹ léńjẹ zero eight one five four three two one zero seven nine hello hello ẹ sì lè lo zero eight one eight one one one ten seventy nine. Mm-hmm. ẹ já wo ẹni tó wà lójú òpó yìí hello. hello? ẹ lọ síbi ẹ káàárọ̀ o ẹ dá sí. ẹ káàárọ̀ o wọ́n ti wà ń bẹ̀ ẹ kó ojú. ẹ káàárọ̀ o lẹ́yìn òní dàrú o. àmín. orúkọ mi ni àfàníyàn kàtàyé yanjú ẹ àfàníyàn láti sango. ǹtí mo fẹ́ dá sí mi ti ọlọ́kadà tó rí ọ̀kadà rẹ̀ gbà ní ilé ìfowópamọ́ ó dá ẹ ṣe sùúrù ẹ jẹ́ àṣe sùúrù fúnra wa o. ẹ ṣe sùúrù ó ń já mọ́ra wọn ni ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀. ẹ ẹ a ti ń gbọ́ yín báyìí kò sí pàṣẹ àmbẹ̀ ó já mọ́ra wọn ni. ayáwó yẹ̀bù láti kwari àjọlọ́ba mhm. mo kẹ́yìn atọ́kùn wa méjèèjì lábẹ́ ọlọ́run ẹ̀ ní tẹnugbó bí ẹ̀wọ̀. lórí àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n fẹ́ da sẹ́lẹ̀ yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ lórí mm. kí wọ́n jẹ́ pé ọlọ́run kọ́ túbọ̀ ní sùúrù díẹ̀ torí pé kò sẹ́ni kan kò sẹ́ni tí ìgbà tí mo gbọ́ rẹ pé three thousand ó sì six litre ó ń ronú lára gidi gan hmm. lábẹ́ ọlọ́run ni mo lórí nàìjíríà o ìṣègùn kan gbà bọ́. ẹ ṣe àdúpẹ́ hello hello pèdèpè yẹn ó ń kọlura wọn ó ń jára ó ń jámọ́ra wọn ni lọ́tún lọ́sì lápá bí hello. ẹ ti wà ń bẹ̀ ẹ́ káàárọ̀. ee hello hello hello ẹ káàárọ̀ ee eh, eh, wọn rí nǹkan lò wọn rí nǹkan lò <laughs> wọn sì wà mbẹ o wọn sì wà mbẹ o jẹ́ ká wo ojú òpó Facebook yìí ká wo àwọn àtẹ̀jíṣẹ́ bíi mélòó kan eléyìí tí ó wà ní ojú òpó yìí ah, ọ̀túnba ah, ok ok uh, eh, honourable lateef jelil láti eh, ìjẹjà uh, wọn ní àwọn kí oníkànga àti aláwìyé wọn ní mo rọ ẹgbẹ́ òṣìṣẹ́ nlc àti tuc hmm. wọn ní mo rọ wọn kí wọ́n má daṣẹ́ sílẹ̀ kí wọ́n gbìyànjú láti fi kùn lukùn pẹ̀lú ìjọba àpapọ̀ nítorí pé ìyanṣẹ́lódì kò kí mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè nàìjíríà ò ní bàjẹ́ ọ̀nàrìbò eh, lateef jelil àwọn ni wọ́n fi ìyẹn ránṣẹ́ eh, ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ síbí ọ̀n kàn kí wa ni àjíbádé ti amí adéman eh, ọwọ́ òfin ni kí wọ́n fi mú igbákejì gómìnà ìpínlẹ̀ ondo tó ń lu ìyàwó rẹ̀ tí wọ́n tún jẹ́ ẹni tí ará ìlú ń wò gẹ́gẹ́ bí aṣíwájú rere Ah, fọlárìn olúwàgbémiga ah, èbó ni wọ́n ní báwo ni ẹni tó jẹ́ olórí tí gbogbo ìlú ń wò yóò ṣe máa lu ìyàwó rẹ̀ wọ́n ní nǹkan ìtìjú gbà ní kódà kéèyàn má jẹ́ ẹni tó jẹ́ olórí tí gbogbo ìlú ń wò bó bá ti lè gbi síwọ́ sókè tó lu obìnrin eh, eh, ìyẹn ó kù díẹ̀ káàtó hmm. alhaji sọ́lì owó ṣe kókó wọn ní ẹ̀kú ètò ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n méjèèjì wọn lọ́yìn kò ní dàrú àmì hmm. ìdáṣẹ́sílẹ̀ òṣìṣẹ́ lásìkò yìí ó léwu hmm. lódodo owó ìrànwọ́ owó epo yìí ó yẹ kí ó jẹ́ kí gbogbo nǹkan kí ó wọ́n gógó bí kí ìjọba wa ọgbọ́n àtinúdá míì tí wọ́n lè ṣe lórí ẹ̀ Fresh FM kò ní parẹ́ o àmín Ajíbádé tí amí adémat wọ́n rọ a ní arọ ìjọba tuntun yìí láti wá ojútùú sí ọ̀rọ̀ epo yìí àti bí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ náà sì fi lóde pé ìyanṣẹ́lú yìí ó ṣẹlẹ̀ kí àsọyé wà láàrin àwọn méjèèjì tó ó pọ̀ jù báyìí lọ lójú òpó wa ṣùgbọ́n ẹ̀jẹ̀ á ṣe hmm. bẹ́ẹ̀ ní ìwọ̀nba ẹ̀jẹ̀ á máa fẹ́ lẹ́yìn ká máa ṣe lọ ká máa sọ fún gbogbo ẹ̀yin èèyàn wa pé láago mẹ́rin ìrọ̀lẹ́ òní lórí ètò wa ojú àwo hmm. olórí ilé ìgbìmọ̀ asòfin tó ń kógbá sílé ní ìpínlẹ̀ Ògùn ọ̀nàrẹ́bù ah, Táíwò Olúọmọ àwọn ni wọ́n máa jẹ́ àlejò wa. pẹ̀lẹ́ mi eh, káfí ṣe double decker. káfí <laughs> ìwọ wàá nípa tójú àwọn èèyàn ń rí tí wọ́n ń fẹsẹ̀ rìn lọ́wọ́ yìí lórí fúlọ́ọ̀kì as ambassador. ẹ jẹ́ pàdé láago mẹ́rin ká gbọ́ ọ̀rọ̀ láti ẹnu spíkà ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ògùn ẹ ṣe àdúpẹ́ o òní ó sàn wá ẹ jẹ́ àṣe jẹ́jẹ́ ẹ jẹ́ àṣe jẹ́jẹ́ ẹ níwọ̀nba tá a bá ríra náà níwọ̀nba epo ọ̀hún ẹ jẹ́ àṣe. fi rìnrìn kúrìn. wọ́n wọ́n kìlọ̀ fún. èmi ni Olúfẹ́mi Oyènẹ́kan oníkànga fún ọgbẹ́ ibi iṣẹ́ sílé ilé síbi iṣẹ́ èèpà. ó dàbọ̀ ó fresh fm abẹ́òkúta one oh fresh fm 107.9, oh seven ẹ kú dédé àsìkò yìí fún àwọn tó lóore ọ̀fẹ́ láti máa gbọ́ wa orúkọ iléeṣẹ́ wa ni abiofun creativity world a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àṣeyọrí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí a ti ṣe sẹ́yìn a dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ kan tí a mọ̀ sí boss network tí wọ́n máa ń fún àwọn student wa ní equipment láti máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ láàrin ọdún kan sí ọdún méjì ìdí nìyẹn tí iléeṣẹ́ abiofun creativity world tún ṣe fẹ́ gbé àrà ọ̀tun jáde fún online training ọ̀sẹ̀ kan nínú online training yìí la máa kọ́ yín ní oríṣi búrẹ́dì méjìlá bí a ṣe ń ṣe coconut bread búrẹ́dì alágbọn shawama bread honey bread all butter bread ó máa pé oríṣi méjìlá then ọjọ́ kejì wọ́n máa kọ́ wa bí wọ́n ṣe ń ṣe cake making and decoration using the latest recipe ọjọ́ kẹta wọ́n á kọ́ wa ní bó ṣe ń ṣe ice cream àti yogurt ọjọ́ kẹrin wọ́n á kọ́ wa bó ṣe ń ṣe pizza àti shawama and gbogbo bó ṣe ń kọ́ wa yìí náà ni fídíò máa máa tẹ̀lé ipa ìdánilẹ́kọ̀ọ́ kejì òun ni cosmetology ní abẹ́ cosmetology technology bákan náà ni a máa kọ́ bí wọ́n ṣe ń ṣe oríṣi ọ̀dà mẹ́wàá bíi gloss paint emotion paint tescoat paint flex paint ọ̀dà yẹn máa pé mẹ́wàá then ọjọ́ kejì wọ́n máa kọ́ wa bó ṣe ń ṣe candle making oríṣi candle mẹ́ta la máa kọ́ wa a kọ́ wa ní insecticide candle air freshener candle normal candle then ọjọ́ kẹta wọ́n máa kọ́ wa bó ṣe ń ṣe ọṣẹ lóríṣiríṣi bó ṣe ń ṣe ọṣẹ olómi onígbẹrẹfu tá a mọ̀ sí powder soap wọ́n á kọ́ wa bó ṣe ń ṣe multipurpose soap. bí a ṣe lè ṣe bath soap organic soap and cream shoe polish àtúkọ yín bí ẹ ṣe lè market ẹ lórí ẹ̀rọ ayélujára. lóríṣiríṣi bẹ́ẹ̀ ni àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ti wà fún odindi ọ̀sẹ̀ kan ní online training gbogbo bó ṣe ń kọ́ wa yìí náà ni fídíò máa máa tẹ̀lé lẹ́yìn online training yìí la máa wá pàdé ní Thomas Bakery ní àdàtàn roundabout ní ìyànà kúgbà ní abẹ́òkúta wa ń bì báyìí. then kí ni àwọn àǹfààní tí ó wà fún ìdánilẹ́kọ̀ọ́ yìí bus network wọ́n kó àwọn equipment ilẹ̀ tí a lè gbà láti máa sanwó ẹ díẹ̀díẹ̀ láàrin ọdún kan sí ọdún méjì bóyá fẹ́ lo ṣọ́ọ̀bù kan yẹn fún mini modern bakery tàbí bóyá mini flat yìnyẹn lẹ fẹ́ fi ṣe bakery àwọn equipment kéékèèké ti wà tí a lè fi produce búrẹ́dì láti inú ìyàrá wa gbogbo ẹ̀ ni ó ti wà níkàlẹ̀ láti máa sanwó ẹ díẹ̀díẹ̀ fún ọdún kan àbí ọdún méjì. gbogbo àwọn tí wọ́n bá wá fún ìdánilẹ́kọ̀ọ́ yìí ni wọ́n máa ní àǹfààní láti gba ìwé ẹ̀rí tí ìjọba fóńtẹ̀lù. èló ni owó ìdánilẹ́kọ̀ọ́ yìí first forty tó bá kọ́kọ́ pè lẹ́yìn ètò yìí àwọn ló láǹfààní láti san five thousand naira fún ìdánilẹ́kọ̀ọ́ yìí bẹ́ẹ̀ bá ṣe ń pè wá a máa fún yín seat number lẹ́ẹ̀kan sí i first forty tó bá kọ́kọ́ pè lẹ́yìn ètò yìí àwọn ló láǹfààní láti san five thousand naira fún ìdánilẹ́kọ̀ọ́ yìí ṣùgbọ́n lẹ́yìn forty wọ́n máa ní àǹfààní láti san fifteen thousand naira kí ni àwọn àǹfààní tí a máa rí nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹlẹ́kìnní a máa fún yín ní certificate tí ìjọba fóun tẹ̀lù ẹlẹ́ẹ̀kejì instrumental payment gbogbo àwọn irinṣẹ́ wa ẹ máa ní àǹfààní láti gbà láti láti máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ láàrin ọdún kan sí ọdún méjì. ẹlẹ́ẹ̀kẹta a máa fún yín ní mentorship oṣù kan lẹ́yìn tí a bá ti bá yín set up bakery yín tàbí tá a ti bá yín set up factory yín tán a máa mentor yín fún oṣù kan ìdánilẹ́kọ̀ọ́ yìí máa bẹ̀rẹ̀ ní aago mẹ́jọ alẹ́ ọ̀la lẹ́yìn ìgbà tí gbogbo wa bá ti délé aago mẹ́jọ eight pm ọ̀la ní ìdánilẹ́kọ̀ọ́ yìí máa bẹ̀rẹ̀ ní online lórí whatsapp wa then orí aago wo lẹ máa pè wá sí zero eight